إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما عذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم غلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم Ẹ̀rùpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. Alhamdulillah. Ẹ̀rùpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe àwẹ̀ gbígbà nìkan nínú orígun ẹ̀sìn àwa mùsùlùmí. Tọ́bẹ̀ àná máa ń káànà kọ́bílà lẹ́kọ́ lékì àjìmá ìhìnrìn. Ó ti fi mọ̀pẹ́sìn wá lójútùú ó nítumọ̀. àjìmá ìhìnrìn. Wọ́n ká mọ̀ pé òun lòun ti ń bẹ kó tó di pé òun ṣe òfin ẹ̀sìn kalẹ̀ sáyé káwà pàápàá tó máa bẹ̀. لا قبل من قبله لا بعد إلا هو لا قبل من قبله لا بعد إلا هو rẹ̀ náà ló fà tó fi jẹ́ ká mọ̀ pé àwa kọ́là kọ̀ọ̀kan tó fẹ́ gbààwẹ̀ yìí lórí ilẹ̀ wa àwọn kan ti gbà síwájú wa tó ń jẹ́ ṣe rọrùn ọ̀yàn fáwọn ilé yẹn náà. Huwa alladhi khalaqal ashya'a min 'adamin. ó wá ń jẹ́ kó yé èmi àtẹ̀yìn lórí ilẹ̀ ayé lónìí pé pé òun ló ń dá gbogbo nǹkan pátá láti dá ìjẹ́ nǹkan kan láti wá ń bẹ̀rẹ̀.

ọlọ́run bá yẹn. Fàǹsórí ta àmàlè ta fákárí sàúbà táàrí fòhó. Lọ́pẹ́ kò ní dá kóyá pé ikú ló máa ṣẹ̀ṣẹ̀ ta àmàlè ta fákárí sàúbà táàrí fòhó. Oníkojúmọ́ kọ́ ẹ pẹ́nu ni wá ti wá mọ̀ fáńsì oríta amẹ́lì. kò ní yẹ o kó wá jẹ́ pé jẹ́ gbẹ́dà kíámà lè wá ti wá di adọ́rùn mọ́ sọ. àtàrí sáfà táàrí fòfò. torípò kò sí tí yẹn fẹ́ ṣe yẹn máa padà rere kété yẹn. bí kú lè ṣe kàyà kan ànàwó lọ́hùn. torí pé nínú gbogbo nǹkan nìyẹn ti máa rí àdídájú pọ́lọ̀ nìkan lọ́lọ́run. ọ̀ọ́ni ànàwó lọ. wọ́n náà wúrú ẹni tí wọ́n náà ń sìn wọ́n ti pè ya rẹ̀ ní ìyá ìlólóyún orí ń gbà kan tó náà wà nínú ìyá rẹ̀ tí wọ́n pẹ̀lú oyún tí yẹn ni wọ́n ń pè lọ́lọ́ lónìí. ọ̀dúnrí ta amal tafakar sáwùfà dáhàrí gbogbo. èmi ọmọ tó ní tó lájú ara rẹ kalẹ̀ tó wàá mọ̀ ètò kan báyọ̀ lọ́n jù mọ́. ọ̀dúnrí ta amal tafakar sáwùfà dáhàrí gbogbo. ó dá kóníkàlùkù wa ká tètè ronú. ikú lè ṣe ń ṣàyà kan ànáhùn lọ́hùn. tètè ronú kó yí padà. ikú lè ṣe ń kan. Kó bẹ̀rẹ̀ sí sin ọba tó dá ayé, ọba tó dá ọ̀run, ọba tó ń jẹ́ kílẹ̀ ṣú kílẹ̀ ma, ọba tó ń jẹ́ kí gbogbo nǹkan lọ bó ṣe ń lọ yìí, tó ń jẹ́ kátẹ́gùn fẹ́ káàkiri ọba tó dá máa sí. Ní ṣe ń tayá kọ́ ní ànàwò lọ́hù. Nínú gbogbo tọ́lọ̀ àwọn ti fi ra rẹ̀ hàn wá pò lọ́lọ́n. Kó lè ṣe ń tayá kọ́ ní ànàwò lọ́hù. Adúpẹ́ fọ́lọ́run

بناء نعتوتين تسواجو قد حق القول على أكثرهم فهم لا يؤمنون كما gbàgbé pé ń tọ́lọ̀ àwọn bá sọ fún wa náà ni pé nígbà tó ń ṣàlàyé Ipe àǹfààní alùkùránì lórí ilé ayé. Lè tó ń dírọ kọ́ùmọ̀ máa ń dírọ àbá ohun fàhún gọ́ọ̀fìlú. Ọlọ́njẹ́ ká mọ̀ pé ń tó ń fi alùkùránì ṣe láyé. Ó náà ni pé kó ba lè wá wá jẹ́ ìwé kìlọ̀. Kó jíṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ti ṣe Muhammad. Sallallahu kó bá lè wá kìlọ̀ fún àwọn èèyàn. lè tún dìrọ̀ kọ́ máa ń dìrọ̀ ábà ìhun fàhùn gọ̀ọ̀fẹ̀ ọlọ́wọ́ bá ní lè tún dìrọ̀ kọ́ máa kó jíṣẹ́ tí ń ṣe Muhammadu sallallahu alaihi wasallam ọlọ́ni kó bá ma ń dìrọ̀ ábà ohun. ẹ̀wọ̀ bá lọ ṣe lè tó kó o lè lọ ṣèkìlọ̀ fún àwọn kan pé kọ́ má sí nǹkan mí àfọlọ́hun o. Bèrọ àbá àbá ohun. Irú wọn tí wọ́n ti ṣèkìlọ̀ rẹ̀ fún àwọn bàbá wọn tàná ṣọmọlé kí حقهم فهم غافلون ọlọ́ni irú kìlọ̀ ilé tí wọ́n ṣe fún àwọn bàbá wọn lánàá fáwọn gọ́ọ̀fìlú ọlọ́run ṣe àwọn ànábí ọlọ́run tó ti ṣíwájú ọlọ́run fi fún àwọn ọlọ́run tó ti ṣíwájú wọ́n ti fún àwọn bàbá wọn náà lánàá àwọn bàbá àwọn tí ó gbàǹgbà náà padà sórí ibú sọ fún àwọn eléyìí náà lónìí pé rún tán sọ fún àbàbá yìí tàná ìrẹ́ náà ni wọ́n sọ fẹ́yìn náà lónìí ọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọmọ nǹkan míwá ò kò sí tuntun lábẹ́ ọ̀nà tẹ́ ń gbọ́ yẹn túnmọ̀ rẹ̀ ní pé kò sáà nẹ́bì kan tó wá san tó yàtọ̀ sáwọn ẹni tí ṣíwájú sọ ò ẹlẹ́yìn náà ni tọ́lọ̀ ọba ní káà nẹ́bì sọ fún wọn sọlọ́run sọlọ́run Pẹ̀ntá ti sọ fún àbàbá wọn tàná, wọn náà ni wọ́n sọ fún àwọn ọmọ. Ń bírọ̀ ábá ọ̀hún fàhún gọ́ọ̀fì lóòrùn. Wọ́n náà bá ní àwọn bàbá yìí Wọ́n gba àwọn kan ní wọ́n kọ̀ wọ́n gba ń tàà níbi ọlọ́run sọ fún wọn. Fọ́hún gọ́ fi Ìyẹn kan wá dé lónìí tẹ máa wá sọ pé wọ́n kàtàlẹ́kà àlìfínà àbá àná. Lẹ́yìn kan máa dé lónìí tẹ máa sọ pé wọ́n kàtàlẹ́kà ọjá ọlọ́run bá yín wí lórí ẹ̀ ó dẹ̀ bá àwọn tàná náà wí wọ́n gbọ́ ni. ọ̀yìnbá bí lọ́lọ́run tààlà wílá máa ń zàláwọ̀hùn àyílá قالوا حسبنا ما وجدنا عليه آباءنا àwọ́lá ọ̀gá na àbá ọ̀hún láàyà alámúnà ṣe àwọn wà láàyà ẹ́tàdù. Ayà tó fi ń fún àwọn ènìyàn ilé sèrè nínú ọ̀rọ̀ ọlọ́run, ìkan nínú àwọn ayà rẹ̀. Ìlà láhùn mùtà áláwò ìlà máa àǹsálà lọ́wọ́ ìlà rẹ̀ Tààlẹ́wò. Táàpẹ́ wọn pẹ́ máa bọ̀. Ìlà máa ń zàlà lọ. Ẹ wá ṣetọ́ ọlọ́run, ẹ wá tẹ̀lé alùkùránì ọ̀rọ̀ ọlọ́run tó sọ̀kalẹ̀. Wà ìlà rẹ̀sù. Ẹ wá tẹ̀lé alábẹ̀ wá ṣe súnà sọ̀lá sọ̀lá. Kọlu hasbuna ma wajadna alayhi aba'ana. Tó bá ẹwà tẹ̀lé tí bẹ nínú alkùnrán wà ilẹ̀ rọ̀sùn lẹ́dẹ̀ wà tẹ̀lé súnà níbi wà tẹ̀lé tí bẹ nínú àdíkù ọlọ́ ni wọ́n máa fún ilé sí wípé hasbuna ma wajadna alayhi aba'ana wọ́n ni hasbuna ma wọ́n ni tá bá wà ókè pẹ̀lú هم لا يعلمون شيئا ولا يهتدون Ọlọ́run ní ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn kò yé wọn ní. Àwọn lẹ́wọ̀ká náà bá wọn. Tí wọ́n mọ̀ pé àwọn bàbá àwọn bàbá ńlá wọn tí wọ́n ti lọ yẹn. Láàyà alámùnà ṣe yá. Àwọn tí wọ́n kọ̀ tí wọ́n ṣe fúlámù nínú wọn yẹn. Láàyà alámùnà ṣe yá. Táwọn mọ̀ pé àwọn bàbá wọn yẹn láàyà alámùnà ṣe àwọn ọ̀dá nǹkan kan ma. Wàlá ya ha ta dùn. Ọ̀rẹ́ tó lójú ọ̀nà. Láyà àlàmú náà ṣe wàlá ya ha ta dùn. jẹ́ lórí irú ọ̀rọ̀ tọ́lọ̀ ọba ń sọ bí. Ọlọ́nà àwọn kan tí wọ́n tí wọ́n náà wọ́n tẹ̀lé lónìí. Àwọn ìyẹn fọ́nú fọ́ra. Báwọn àlọ́bí ọlọ́run ṣe sọ fún ọ náà tí لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون ọlọ́wọ́ wa ní ẹwà jẹ́ ń sọ fún yín o. لقد حق القول على أكثرهم. لقد حق القول على أكثرهم. ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bá padà ṣẹ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn lórí o. pa máa jẹ wọ́n yà wọ́n dẹ̀ padà jẹyà. fahumla yu'minu. pé tọ́wọ́n bá ti sin lọ́wọ́ ní látúbọ̀ tán rí wọ́n dẹ̀ padà ní ẹ lọ béèrè tán wọn lọ́dọ̀ àwọn tí wọ́n bá ṣẹ́kù nínú àwọn tí wọ́n tún já àwọn àgbà sẹ́yìn ẹ lọ béèrè kí ló gbẹ̀yìn wọn. ọlọ́dẹ̀ sọ díẹ̀ nínú tàn ẹni náà sínú alukur'an ṣítan fìràwọn láfẹ́ sọ ní bá rẹ̀ ṣe padà rí kò lẹ́yìn kò lórúkọ rẹ̀ ẹ̀yẹn kan bí mọ́ láìlò ní kó wá ní fìràáàlù ló fẹ́ sọmọ ohun àbí náà ni ẹgbẹ́ gbọ́bà túbọ̀tún rẹ̀ ṣe rí ni tàbí henry lóyìn tán pè ní àbórí ibú tí ò lẹ́lẹ́gbẹ́ ni ẹmọ ẹni tó sọmọ rẹ̀ ní Musa alayhi salatu wassalam lórúkọ ànábì ọlọ́run ẹmọ ẹni tó sọmọ rẹ̀ ní Isa ẹmọ ẹni tó sọmọ rẹ̀ ní Yunus Yusuf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n wá ya kò ń dárò lánàá tàlẹ̀ yìí rí tó ṣẹ́kù àbí tàlẹ̀ gbọ́ tó sọmọ rẹ̀ ní sáàmìrí jù kó ní mọ̀dẹ̀ láìkẹ̀ orúkọ ẹ̀ ó tálẹ̀ ń gbọ́ tó sọmọ ti ẹ̀bẹ́ gbogbo àwọn wọ́n rẹ̀ àkó ẹ̀ lánàá làkọ́dẹ̀ àkọlẹ̀kọ́ọ̀lù aláàkífàrìhìn fọ̀hùn láàáyù òmìnú ní níyà ni ẹ̀hẹ̀ sọmọ ti ẹ̀ àbí ọgbà àwọn tí wọ́n yẹ hànà lánàá wọ́n yà wọn kú tán báyìí kódà àwọn tí wọ́n tún ya kùn dárù tó kù láìgbò kí n sọmọ olórúkọ wọn. فإما نذهبن بك فإنا منهم منتقمون kódà àwọn tí wọ́n kórìíra ìsìláàmù tí wọ́n ń sin nǹkan míì tí wọ́n forí balẹ̀ fún nǹkan míì ààrẹ nìkankan nínú wọn pàápàá tó ń sọmọ rẹ̀ láwọn orúkọ àwọn ẹni ìbìtà yẹn ọgọrọ wọn orúkọ mùsùlùmí náà ni wọ́n tún jẹ́ lẹ́tí máa máa pariwo pé àwọn mùsùlùmí pọ̀ ẹ̀wọ́n gbà tó àwọn èèyàn kan bì kan orúkọ mùsùlùmí pọ̀ nínú wọn ẹ̀yàn mọ̀ pé ọ̀gọ̀rọ̀ ara bí ní ìgbàlẹ̀ wọn tún máa ń pa àwọn níjẹkújẹ mí wọn tún lọ sọ ọmọ olórúkọ nígbàlẹ̀ àwọn náà ń tí wọ́n mọ̀ lákọọ́lẹ̀ kan ẹ máa gbọ́ zaka níbi ìgúnnukó ẹ máa èèyàn wa rẹpẹtẹ báwo ló ṣe jẹ́ ẹ̀yin ò rí nǹkan mí ìsáyẹ̀ ṣe sọ kọ́rù náà ẹ̀ sọ fìràwọ̀ náà lọ́kọ́dẹ́ akọ́lù àlá ẹlẹ́ni tọ́lọ ń ṣe lára ìfún wa pé àwọn tó wá yàrìyàkúyà lánàá wọ́n láwọ́ ṣe iná àlà àtẹ iná kú lánà fún sínú hudáhá ولكن حق القول مني لأملهن جهنم من الجنة والناس أجمعين لرى Ọlọ́run kó má fi yà jẹ àwọn mùsùlùmí. Aláwọ̀ jígínà. Ọlọ́run ní ká ní pé ó bá ń wọ̀n bẹ́ẹ̀ ni. Láàtà iná kò lánà búzi ní ìdá. Ọba ní kí gbogbo wa pátá láyé kó bá sẹ́ni kankan nínú wa tó máa ya kèfèrí. Láàtà iná kò lánà búzi ní ìdá. Bọ́n ti dìsán ayé bọ́n ṣe dìsán yẹ ìṣòro ti dá náà ń dàdá àdìjá náà. Láàtà bá ń bí náà tó ṣe bẹ́ẹ̀ lọ challenge authority àwọn educationalist pé kí ló dé tẹ́ fi ń jẹ́ káwọn èèyàn kan máa fail táwọn kan fi ń pass. wọ̀lá ó ṣí ńlá. bèrè lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè káàkiri kí lóde tó kọ́ ọgbà ẹ̀wọ̀n kalẹ̀. wọ̀lá ó ṣí ńlá. bẹ̀rẹ̀ tó kọ́ àwọn fíṣùsù káàkiri. wọ̀lá ó ṣí ńlá. ó yà kó bẹ̀rẹ̀ sí challenge wọn kí lẹ́yìn black maria ṣe nílùú tí school bus náà dẹ̀ tún wà nílùú. wọ̀lá ó ṣí ńlá. ó yá

Àkọọ́lẹ̀ tí ń bẹ látọ̀dọ̀ ọlọ́run ọba wípé. Lámúlà àrùn jahannama mínà lè jìnnà tí wà náà sí ajma'i. Ilé àkọọ́lẹ̀ náà, wọ́n náà ní pé lámúlà àrùn jahannama mínà lè jìnnà tí wà náà sí ajma'i. Ọlá ni mo ti parí ẹ̀ wípé àwọn èèyàn kan ní kẹ́rì báyìí. Bẹ́ẹ̀ náà ni ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn kan kúnnú àlìjàn náà bìbà. فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون ọlọ́nà àwọn aṣọ fún wọn gbà náà kò fàdúùkù bí màá nà sí tún ẹgbẹ́ ti gbọ́ wà sí láyé ní gbogbo tòru tàdúgbò torí rédíò. Fàdúnkù. Ẹ gbọ́ta àwọn prógrámù mi tẹ́ lẹ́tẹ́ ń padà àwọn àfáà tí wọ́n sọ òdodo fún yín. Fàdúnkù. Nígbà tẹ́ gbọ́tẹ̀ ẹ̀kọ́ ẹ̀gbà yìí ó yá o. Fàdúnkù. بما نسيتم لقاء يومكم هذا ọlọ́run bá ní tó tọ́ sí oúnjẹ tẹ́ fẹ́ jẹ lónìí ti rẹ́dì ó ti jiná ẹ̀yẹ́ mọ́lẹ̀ fẹ́ ẹ̀ ó yá ẹbẹ̀rẹ̀ sí jẹ́ ìyà báyìí bima nasitum ìyà ló lè yọ bima nasitum ọlọ́run ní kan a máa sọ fún àwọn ọmọ náà ìpè fàdúùkù bima nasitum lẹ́kọ̀ọ́ yawmikum hadha ìbá ń sọ ò ṣe mú lọ́bì kan. Eré lásán rè é, àwàdà lásán ní tẹ́ ń ṣe yìí. Sọ́dúnmọ́nì lásán lélè kí n ṣe sin. Wàhálà lásán lélè ṣe bẹ́ẹ̀ gbọ́ láyé. Iná náà sí iná kún. Àwa náà ti wá pa ẹ́ńtì lónìí ẹ̀sìn nílẹ̀ ní tàbí ẹ̀kọ́ ìdúrà. Àdúgbò àdàbálẹ̀ kò ní débi máa kún tó mú ta àmàlù. Ẹ wá gbọ́n tọ́lọ́ fi parí ọ̀rọ̀ nínú àyà yẹn. Àdúgbò àdàbálẹ̀ kò lè dé. Ọlọ́ni ẹ wá jẹ ìyà kan ní kése adábàlẹ̀ kòlìdì kò tún sí ìyà lásán sí ìyà kan ní kése lẹ máa jẹ́ níjò ìyà tí kò unlimited ìyà ni o non-stop ni o kò nígbà kan tó fẹ́ stop gbére ni o ni mo fi máa ń rọ wa létí gbogbo wa pé iná ni permanent site fún àwọn aláìgbọràn. àfàmọ́ kánà mú umínà kàmá kánà fàṣíkọ́lá yẹ̀sàwó. ọlá ní ìbéèrè kọ́ rí. àfàmọ́ kánà mú umínà. káà lè fẹ́ni tó gbọ́lọ̀ ń gbọ́ lódodo tó ń sin lọ́hùn tó mọ̀ pọ̀ kan lọ́lọ́. kàmá kánà fàṣíkọ́lá yẹ̀sàwó. káà lè fẹ́ni tó ń gbàwẹ̀ bá ṣe ń gbàwẹ̀ tó ń ṣe nínú yìí. Afàmọ́ kàánà mọ́mìnà. Ṣáàlì fẹni tó mọ̀ pọ́kàn ṣoṣo lọ́lọ́run ṣáàlì fẹ́lẹ̀ yẹn rí sáà. Afàmọ́ kàánà mọ́mìnà. Ṣáàlì fẹni tó ń kírun ẹ̀ márùn lójúmọ́ ṣáàlì fẹ́lẹ̀ yẹn rí ẹlòmíì. Afàmọ́ kàánà mọ́mìnà. Ọwọ́ ni ṣáàlì fẹni tí ó yẹ pé kọ̀rọ̀ àti gbangba rẹ̀. Ashhadu an la ilaha illallah ló ń jáde lẹ́nu. Afàmọ́ kàánà mọ́mìnà. Ṣáàlì fẹni tó mọ̀ pé ọtí mímu haramu ni ṣìnà ṣíṣe haramu ni ó lè ṣe haramu ni ìpànìyàn ọ̀bẹ́sàn ọlọ́wọ̀n bá. Afàmọ́ kàánà kana mu'mina ooo. ọba ní ṣáàlẹ̀ fẹ́ ni tí ó ń sin ọba tó dá ayé àtọ̀run ṣáàlẹ̀ fẹ́ lè yẹn wé kàmọ́ kana fasiqa. ṣáàlẹ̀ fẹ́ pọ̀ kí ọ̀daràn níwọ̀kuwọ̀. kàmọ́ kana fasiqa. ṣáàlẹ̀ fẹ́ aláìfíwí aláìgbọràn tó ń sin tọ́lọ̀ ọba dá. kàmọ́ kana fasiqa. ṣáàlẹ̀ fẹ́ ni tí ò tiẹ̀ kàwà bàjẹ́ kún bàjẹ́ kò kọ́ tí kún tí ò dá kò má jìnnà kún tí ò dá. kàmọ́ kana fasiqa la yastawu. Ọlọ́run láyé sàwú náà kọ́ òṣìkò ṣe wẹ́ra wọn. Kàmọ̀ǹkà nàfàásì pàláyé sàwú. Àjọra wọn lọ́jì síra wọn. أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون. Ní àbá ń sọ, tó kàn sọ̀rọ̀ lásán. tó sọ pé ọgbà àdẹ́ra paradise ibẹ̀ náà láfẹ́ lọ dé sí gbogbo ẹ̀gbogbo ilé ńlá tá ń ṣe yìí náà nínú ọgbà àdẹ́ra rà ń lọ sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ṣe àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ọlọ́wọ̀ ọlọ́run fi o nẹfẹ́ gbọ́ ní náyà tá ń kàbàlẹ̀. na àmànú. àmàlẹ́bìnà àmànú. ẹlẹ́bìnà àmànú. yorùbá náà máa sọ pé àmọ́ṣá àyíbẹ̀ẹ̀kọ́ ni àmọ́ àbìlàzìzì tí ẹ o àmàlẹ́dìnà àmànù ẹ̀nà àwọn Yorùbá tá a jí mọ́ nínú lárúbáwá ni àmọ́ ṣùgbọ́n amálẹ́bìnà àmànù ọlọ́ ni amálẹ́bìnà àmànù àmá àwọn tí wọ́n jọ lè gbàgbọ́ òdodo wà nínú sọ̀lẹ̀ ha ọdẹ̀ ṣe dáadáa sọgbáyé ṣeré falahun jannatun ma'wa ọlọ́ náà rẹ̀ lẹ́yìn ni wọ́n máa wà nínú jannah Nùzùlá ń bí máa kàánú ya àmàlò. Ibùsọ̀kalẹ̀ sí wọn rí tó máa jẹ́ ẹ̀san gbogbo tó gbáyé wọn ṣe ní dáadáa. Wà má lẹ́bí na fàṣákún. Títà ń lọ ní ẹgbẹ̀ lóògbò ọlọ́run. Nùzùlá ń máa kírun

iṣẹ́ hajj wa náà tàà ń ṣe ètò tó ọlọ́run ní bó ṣe ní ṣe ni ó ṣe ojú ọ̀run náà dẹ̀fí ṣe gbogbo ọjọ́ sí gbogbo ń tàà ṣe nínú ó ní lánàá ọlọ́ni ṣe ń ṣe lọ ṣe ń ṣe lọ ibùdé sí wa náà nínú ọgbà lórí gbogbo ń tàà gbáyé wa ṣe ní dáadáa. Wàá máa lẹ́bí iná fásakú. Wàá máa lẹ́bí iná fásakú. Fama wa hùmọ̀ náà. Ọlọ́run ẹ̀wà ara àwọn tẹ́ fọ́lọ́hùn láyé tán náà ò rí. Wàá máa lẹ́bí iná fásakú. Àwọn tẹ́ jíwì ìsìlámù fún tán náà ò gbọ́. Wàá máa lẹ́bí iná fásakú. Àwọn tẹ́ ń ṣe wá àti fún pọ́lọ́hùn ló dá wọn àti ohun tí wọ́n tó ń sìn tọ́tún lẹ́yìn alákatakítí. Láti láìkì kọ́ máa kìrìsìtáìsì jù. Wà ámàlẹ́bí na fàtàkù. Bá a ṣe ń sọ tọ́rọ̀ fẹ́lẹ̀ mi báyìí nìsìn, gbogbo tó máa ń bínú nípa a máa takọ ẹ̀sìn, a máa takẹ̀ sí mí, a máa takẹ̀ sí mí ọ̀ ní mú ọmọ na fàtàkù. Bó ṣe máa rí lẹ́mìí wọn nìyẹn. Nígbà tábí Musa náà jọ tó ń ṣe wà sí fáwọn èèyàn ní mi Lára àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́dún náà ni pé, ah, ṣé o fẹ́ lé àwa kúrò lórí ilẹ̀ wa ni? tí ó fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa ni wọ́n wà lọ́n sọ fúnra káàkiri pé ṣẹ́rọ ọmọ yẹn ọmọ yẹn kìí ṣe wọ́n tó ṣe dúró wò yùrídà yóò kọríjà kún mi ní àrídè kan ó fẹ́ lé kúrò lórí ilẹ̀ ni ó ti lọ confront Musa ṣó fẹ́ lé wa kúrò lórí na mi ní ó ní mi ní kẹ́ fìlú lẹ̀ tí sọ fún yín nìyẹn mo ní kẹ́ sin lọ́hùn ẹni mo fẹ́ lé kúrò lórí ilẹ̀ yín mo fẹ́ lé kúrò lábúlé yín mo fẹ́ lé kúrò nílùú yín kí ló fi papọ̀ mọ́ra wọn a ń jùwẹ́ ọlọ́run tó láyé àtọ̀run fún wọn náà ó náà ń ta kẹ̀sì ẹ̀sìn náà dà fi hàn wá ta ní oṣé ta rán ẹṣẹ́ ṣẹ́rọ ọlọ́run ló wá aláàjúwẹ́ ẹ̀sìn ọba

bóyá ojú ẹ̀ ọba là ṣùgbọ́n tó ń já mi láyà tí mo fi ń pariwo fún ẹbá ìta àwọn ọ̀nàbẹ̀ ọlọ́run náà ṣe pariwo tó ké tantantantantan kí wọ́n tó lọ ó náà ní pé tíyàn bá ti fi lè lọ slọ́ọ̀tì kan ṣe tó bá ti wéèrè kò ṣe padà wá túnṣe mọ́ tó dẹ̀ gbà fúlámù lónìí ṣe tọ́lọ́run lónìí kó tó lọ

kò sẹ́ni tó máa rí àti òní fẹ́ sá. U'idu fiha wa qila lahum dhuqu adhaban nari alladhi kuntum bihi tukadhibun. Ọlá nígbà tí wọ́n bá wá wọnú náà tán rí ìyà yẹn. Kullama aradu an yakhruju minha. Ọlá nígbà tí wọ́n bá wá make attempt àti sájáde kúrò nínú náà yẹn. U'idu fiha

ibi ibi tẹ́ ń wò lọ́ọ̀kan ẹ̀ kìí ṣàyé tí yìn àrárárá ayé yìn gangan lẹ́wà yìí inú náà ni ń tẹ́ ń pè ní rọ́láyé òǹganganlẹ́ ti wá fojú ara yìí rí ẹ̀gbangba ti wá dẹkùn báyìí kedere ti wá bẹ̀ẹ́wò ṣe bẹ́ẹ̀ fẹ́ láyé ni ẹ̀tì dàmà àfà láyé láti lálàṣẹ́ ti sọ̀rọ̀ wọn ti sàtúnwọ́ ti ṣe oríṣiríṣi ó yá ẹ̀sà sí náà lónìí ẹbínú pa náà ẹ̀tọ́ sí èyàn aláìgbọ́nà yìí tọ́lọ̀ máa jẹ́ kó jẹ́ wọ̀ tètè gbọ́ ìdá àrùmúta àrùn tẹ́lẹ́kọ́ ìlàáhàká sáàlè máa ń alábí ìṣẹ́lẹ̀ wà sí fẹ́ pé ìdá àrùmúta àrùn tẹ́lẹ́kọ́ ìlàáhàká sáàlè máa ń wọ́n bá ń bá ń jẹ́ ẹ̀nà tó ń ro lọ́kàn rẹ̀ kíámà. Mo fẹ́ kọ́ ọ̀rọ̀ rẹ dá. Nílẹ̀ á kì í sí ìràwọ̀ ajá àrọ̀ tán. ń jẹ́ náà. Ilẹ̀ á ń ká sáàlì mọ́. Wọ́n náà fẹ́ fọwọ́ tún gbàgbé iṣẹ́ rẹ. Ìbáàrò ń tẹ́lẹ̀ kọ́. Ilẹ̀ á ń ká sáàlì mọ́. Ohun kí wọ́n náà wà nínú àtàn àbàdé wọn máa kó lọ sínú ọgbà àlìjáná báyìí. Àwọn tẹ́lẹ̀ kọ́. Àwọn lọ́sàn-án àbàdé ká ló sì níwájú ń ká sáàlì mọ́. Tọ́wọ́ máa sọ pé máa wulẹ̀ máa rọ́rọ̀ yẹn ní rí. Ìlàrú múta ń tẹ̀lé kọ́ ilẹ̀ akákàtà lè máa wọn. Wọ́n náà fẹ́ kọ́rọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ kí á mọ̀ kí wàhálà rẹ̀ tó fi. Àlékà bìdí nílé hákì ti rán wà jáhárà táwọn. Ìmọ̀ràn tí máa fún ẹlẹ́ ni pé àlékà bìdí nílé hákì. Àlékà bìdí nílé hákì ti rán wà jáhárà táwọn ẹ̀sìn tó wá látọ̀dọ̀ Ọlọ́run tí ń ṣe ẹ̀sìn òdodo yìí ẹ̀sìn pọ̀ láyé o Nípọ̀rọ̀ ẹ ní gbangba rẹ̀, ẹ̀sìn ní kó mójútó. Ìdí nílé àkè ìfẹ́ràn wà jáhara táwọn. Ọlọ́ bá lè jẹ́ kó orílẹ̀ yẹn ṣe okú oríire o. Bọ̀lá Taka Aláàtánhájúr Màtàmá Yàrin Ṣòfin Ìwàlá Tòṣeré Kíbi Rọ́ọ̀bì Kàlá Habọ́táwọn. Hayati Ìwàlá Tòṣeré Kíbi Rọ́ọ̀bì Kàlá Habọ́táwọn. Nínú àwọn àkọ́fẹ́lẹ̀ tí máa sọ fún ẹ látàkà. látàjò. látàkàjò. má pinnu ẹ̀jẹ̀ ma pati o. látàkà látàkàjò. má ma kọjá àrùn o. látàkà látàkàjò. má ṣiṣẹ́ kọjá àrùn o. látàkà látàkàjò. má wà ayé kọjá àti kírun o. látàkà látàkàjò. àwọn náà padà máa kírun gbọ́ jẹ́ ìṣẹ́mọ ilé tí gbogbo àmọ́jọ ọlọ́run ni wọ́n kírun. àyìnbá dáta látàkàjò. kò sí na nínú ànábì ọlọ́run tó wáyé wájú. àyìnbá dáta látàkàjò gbogbo àwọn anábì ọlọ́run látòkè délẹ̀ ni wọ́n gbààwẹ̀ ni wọ́n kírun

David wa wà fi wá ka pé kàkà kí wọ́n kírun wá ń tàkà rẹ̀ sẹ́yìn rá ní ẹ̀kọ́ ọlọ́run wá kó má jí kó láìláìkọ́ ọlọ́run má jẹ́ kó rírú ẹ̀ ọlọ́run tó ní kó má jẹ́ kó rírú ẹ̀ gọgbọ́dá ní kò sí ọlọ́run yẹn láti ní kò sí ọlọ́run tó fún sọ o o ọlọ́wọ́ ọmọ sínú ọlọ́wọ́ dá wọn sí ọlọ́run tó ń dárúkọ ẹ̀nà náà ní kò sí sí ẹ̀. dírọ̀ kọ́ ọmọ máa ń dírọ̀ àbá ọ̀hún fáwọn mọ́kọ̀ fìlú náà fi àìná kí ìmọ̀gìlá aláwọ̀ fàhíyá ìlàlẹ̀ àbíkọ́ nípa wọn mọ́kọ́ máa báwọn bàbá wọn tàná náà ṣe gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n kọ̀ tí wọ́n gbà tọ́gọ̀ ọ̀rọ̀ wọn padà wá di ẹni ìyà òun náà lè ń sọ fáwọn ọmọ wọn lónìí táwọn náà ń gbọ́ wọ́n fi gbígbọ́ ṣaláì gbọ́ tí wọ́n rí tí wọ́n fi rírí ṣaláì rí ọlọ́run náà bàbá wọn tàná ẹjẹ́ ń sọ tí mo fojú wọn rí fún yín ọlọ́run ọlọ́run جعلنا على أعناقهم في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون الله إنا جعلنا في أعناقهم أغلالا الله لو في أواقع بشكة شكة هم في الدولان إنا جعلنا أنكو شكة شكة في أعناقهم أغلالا آه هو الدولان

mọ́ àyà mọ́ ẹ̀fún ha wọn ọ wá ti gbogbo ẹ̀ pínpínpín fahọ́mọ́kọ̀ máa ṣùn ọ wá fún wọn ó wá lé fàhíyà ilẹ̀ alẹ́gbẹ̀kọ́ ní fahọ́mọ́kọ̀ máa ṣùn ó mú orí mọ́ wọn mọ́ wọn ó wá gbogbo ọ̀nà wá fi gà wọn lọ́rùn sókè báyìí ọmọ kọmà ṣúúrùn ọwá gbé orí wọn sókè ọgá wọn lọ́rùn sókè báyìí ọlọ́nibọ́ ṣe wà nínú náà nìyàn tí a bá dí àwọn agbó ẹran bí tí àwọn èèyàn ti ń ṣe àwọn àsún tí wọ́n ti ń ṣe àwọn oríṣiríṣi súyà oríṣiríṣi odindi ẹran wọ́n kàn kó fún ẹ̀ kúrò wọ́n gé gbogbo ìdọ̀tí ẹsẹ̀ kúrò àwọn aga ọrùn ẹ̀ sókè báyìí àwọn ti kó oríṣiríṣi èròjà sí àwọn ọmọ abìnú ara alábẹ́ àmọ́ ṣòro ṣẹ̀n ṣòro ṣẹ̀n ara ni irú ìyàtà àwọn arábí yìí jẹnu náà nìyàn tó bá tẹ̀ ń gbọ́ ìyàtọ̀ ọlọ́run tó ti fẹ́ gbà tán ṣàlàyé fún ẹ tó ṣì ṣagídí ọlọ́run má finá dà wá wa ha tó bá rí ìgbà tí iná bá láǹdè ẹ̀rọ ọlọ́run á bà ẹ́ wọ́n wá ronú pé ṣe náà táyé iná táyé kẹ́rẹ̀ rí iṣẹ́ tó dàbí ìgbà táà ń sọ̀rọ̀ iná tí ìṣáná kan táà ṣá tó wá ń jó báyìí àkànfí gìjáná kan ṣáná ó wá ń jó tí ní lọ́wọ́ Àfà àmìnú máa ti rọ̀ wọ́n. Iná àtọ̀rọ̀ jùgbọ́n bí mo ṣe ṣàlàyé yẹn lọ. Àfà àmìnú. Ṣùgbọ́n kan máa máa ní pé bí mìsáàlì yẹn tẹ́lẹ̀ fún ìmọ̀kọ́ọ̀lù. Sábà má kàwéré ilé ìwé yẹn kó tẹ̀ tún lè sún láàká ìwà mọ́. Àfà àmìnú máa ti rọ̀ wọ́n. Ọlọ́run ní kí àwọn èèyàn fọkàn balẹ̀ ní pé ti rọ̀ wọ́n. Ó wá máa Islam. Àfà àmìnú máa ti rọ̀ wọ́n. Àwọn àníjà màmá jẹ́ ẹ̀ ń pẹ́ kí àtó jẹun. Àfá àmínú makirallah. Ọlọ́run ní ṣó fọkàn balẹ̀ sí tọ́lọ̀ fẹ́ ṣe fún ẹni. Wàhálà ya mánú makirallahi illa liqawmul khasirun. Ọlọ́run ẹnìkan kan ní fọkàn balẹ̀ sí àrà tọ́lọ́ lè fi òun dá àyàfi àwọn ẹni òfò. Ẹgbọ́n tọ́lọ́ sọ ọlọ́run àfàwọn ẹni òfò èyàn tó ní kò ní dáfẹ́ni tó nà ìyà tó yà ní ọ̀ tí a bá rí ìyà ha wọ́n nà òun géjì ká ẹni ò tí nà dáadáa ní ọ̀ tí a bá tó yà subhanallah ẹ̀dá nà ẹ̀dá lásán gan pàápàá alùdákú a ń bèèrè ọlọ́wọ́ bá pàṣẹ ìyà pé ó yá kí ìyà máa jẹ lágbájá ẹ̀gbọ̀n pé ń wà mi bá fẹ́ fìyà jẹ ní àdẹ̀wò bá fáà mo dẹ̀ gbogbo tí ìyàfẹ́ jẹ láàrẹ ah! ah! ẹlòmí àádẹ̀ṣẹ́ lèmi báyìí àádẹ̀ṣẹ́ máa sunkún owó náà ṣẹ̀ ó dẹ̀ ní kápá ti jẹ ní a ní ohun ẹ̀kọ́ ń ṣe òun ni ó ń dẹ̀ ohun pé ah, tó ń bá ní kò ń jẹ ń yá wọ́n máa lóun fọ́wọ́ <laughs> lọ débì láwọn àbówọ́ wọn tọ́wọ́ bá tọ́wọ́ ní kó máa róòlù nínú gọ́tà ó yàtọ̀ ríbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó ní bẹ́ẹ̀dì oúnkẹ̀ gbogbo akọ gbogbo fàárí ẹ̀ ọ̀bíire àwọn ọ̀nàmọ́ kíyà rẹ̀ túnà ìyàtayé lásán nìyàn àwọn tí ẹgbẹ́ tọ́bá náà lọ́wọ́ ọ̀gbọ̀n sọ pé sorry sir please please please officer please ah, ah, ah, ah. ìyá táyé lásán nìyẹn o tẹ́gbẹ́ tí ó dọ̀fú bá mú ọlọ́pàá bá ṣe ń sọ fáwọn pé oya parkwell oya take this side oya táwọn èèyàn ṣagiri pé officer kọmọ́dé orójáre pọ́ ẹ̀sìn ma gbogbo oríṣiríṣi àwọn pẹ̀lú kò mú bọ̀dá ní ọ̀ èyàn lásán wọ́n dú ẹlòmí báyìí sí ìrájábọ́ kí ló kàn wọ́n èyàn lásán yẹn láyé dọ́kọ̀ tréni wọn pé ẹ̀yẹn akọ̀fẹ́ máa àwọn gbẹ̀ tó bá rò pọ̀ ní agbára ó lé gungun wọ́n mú balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń fìyà ó dẹ̀ ń kíbò sí ó ń dé ló rẹ̀. ọ àìlínà min bayni aydihim sadda wa min khalfihim sadda. ẹ̀yọ̀ bọ́ta arákùnrin àìhànà tàná nàmúrúdù ká nìyẹn tó náà rò pọ̀ ń jẹ́ ò kẹ́ni kí kọ́kàn bá kòkòrò lásán ló kó sí lágbárí lọ́wọ́ ń what is this ẹ̀tí mọ́ wọ́lọ́lá ṣe máa ń ṣe ń gbà tí àrùn ah, ẹwà bẹ̀rẹ̀ sí ha ah, owó yẹn kọ́kọ́ ń gba orí lábàrá pé ah, kéṣiṣẹ́ kó sí nínú mú kó dẹ̀ máa wọnú inú ọpọlọlọ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe orí gbogbo kọ́kọ́ ń dá orí ní àbàrá lọ títí tí ó lálágbàrá gbáà ẹ̀wà tó ṣe ń gbé sórí pá ah, kíní yóò jáde ó fún kò já ló bá ti kọ́ bẹ̀rẹ̀ sí náà jẹ́ oníbò gírí títí fún ara rẹ̀ أفأمنوا مكر الله في مخاصمة لا تحكرن صغيرا في مخاصمة má fojú kéré nǹkan kan gbà tó bá fẹ́ bá látàhàmìránná bàgírà fi mọ̀kọ́ bọ́mọdé. iná lẹ́bà ọ̀hún dọ́ta tó dì mí. dúdí mi mú kí látàlẹ́ àgbàdì iná lẹ́bà ọ̀hún dọ́ta tó dì mí mú kí látàlẹ́ àgbàdì. aláàánú ṣe rí àlùbà ọ̀hún dọ̀ eṣinṣin ẹ̀fọn. iná lẹ́bà ọ̀hún dọ́ta. ẹ̀fọn ó lè gba ẹ̀jẹ̀ lójú kìnìún. dúdí mi mú kí látàlẹ́ àgbàdì torí pé ńgbà tó bá pàlẹ́ kìnnìún ní mọ́kílátàlì asàdì ní alẹ́jú kìnnìún báyìí alẹ́jú rẹ̀ báyìí tẹ́fọ́ bá pàlẹ́ bẹ̀ tó wà rọra bẹ̀rẹ̀ sí mú àgbé tó bá pàlẹ́ wọ náà lójú tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa wà ṣe rẹ̀ lábàrá lójú ẹ̀fọn ni wọ́n máa ní wọ́n fẹ́ pa ńgbà tó bọ́ <laughs> ẹ̀dẹ̀mọ́ bí kìrì náà jẹ́ máa ń fi ìbínú fi èékánná ọwọ́ rẹ̀ ṣe ẹranko mìíràn níṣekúṣe ọ̀nà máa lóun fẹ́ pa ẹ̀fọ́ lálẹ̀ jú ẹni Nàlbàrúndọ́ta. Lába yàrá rẹ̀ ilé kan lójú. Ndé ní imú kẹlà dálé àzàdé. Lába ti èkan náà bara rẹ̀ lójú. Nàlbàrúndọ́ta tún dé ní imú kẹlà dálé àzàdé. Nígbà tọ́lọ ń bẹ́ dálà mú ẹwọ̀n náà tọ́lọ ń gbà yọ sí. Àfàmínú makirallá. A ní kò ṣe Ìsìláàmù ó ṣagídí. Àfàmínú makirallá. Wọ́n gan fúnra rẹ̀ jókòó kó ronú sí tó ń ṣe lọ́wọ́ yìí. Ṣó eléyìí tó ń ṣe lọ́wọ́ yìí ṣó wà presentable lọ́dọ̀ Ọlọ́run. Allah kò tí ẹ má bínú má tí ẹ bínú má ṣe lára má ṣàgídí má ti sẹ́tímẹ́ntì bọ́ ohun tí a ń bèèrè lọ́wọ́ ẹni pé wọ́n náà wọ́n tó ń ṣe kí fẹ́ pè é báwo ló ṣe fẹ́ kó dọ́dọ̀ ọlọ́run tó bá bèèrè lọ́wọ́ ẹ pé kí ló wá ní gbogbo ayé rẹ̀ ṣe ṣe tó fẹ́ ṣe tó ṣe láyé rèé wà sọ fọ́lọ́njọ́ gbẹ̀rẹ̀ káwọn wá ta pẹrẹpẹ síwájú àti kìjó mọ́lẹ̀ fọ́lọ́run àbí òun ló fẹ́ sọ fọ́lọ̀ ń kó ṣe dúníyà ká dúníyà ká. wọ́n náà imagine tó ń ṣe. látẹ̀lẹ̀ abúbí àbàdàn. ọmọ àdá kò tètè gbọ́ kó má fàyè rẹ̀ ṣeré o. dúníyà ká dúníyà ká. tó bá fi lè fi gbèsè ayé rẹ̀ yìí ṣeré pẹ́rẹ́. dúníyà ká dúníyà ká. tó fi gbèsè ayé rẹ̀ jó lásán. dúníyà ká dúníyà ká. gbogbo gbèsè ayé rẹ̀ kò fi ṣe sẹ́rímọ́nì lásán ayẹyẹ gbogbo gbà máa dáná máa sọ máa múra. dúníyà ká dúníyàkà. Gbogbo tó fáyé rẹ̀ ṣe rè é hà. Látẹ̀lẹ̀ abúbí àbádàn. Àwọn ah, aláàánú ẹ̀rẹ̀ ń ṣe mí. Ìdílẹ̀kọ̀ bí yóò là máa ń yẹ lò bí dúníyàwó. Ah. Ìdílẹ̀kọ̀ bí yóò là máa ń yẹ lò bí dúníyà. Tó bá ń gbọ́ àlọ́kọ̀ bí yóò apọ̀ ọ̀dà amukun mẹ́kọ̀ ààrẹ bí èèyàn. ìlẹ́gọ̀ bí yú. wọ́n dẹni tó fàyè rẹ̀ ṣeré fàyè rẹ̀ múra fàyè rẹ̀ ṣe sẹ́rímọ́nì fàyè rẹ̀ ṣe gbogbo àwọn gbogbo tí ò ṣe mú kúrò bí ló fàyè rẹ̀ ṣe. ìlẹ́gọ̀ bí yú làmà yẹ lẹ́gọ̀ bí dúnìyà. lọ́pọ̀ fọlọ́ ń bẹ̀ ronú flashback má dúró lójú kan padà sí sí àwọn ẹni tó ti lọ kó bèrè pé kí ni ìlànà jọ́sìn kí ni ìlànà ìjọsìn kó wá lọ béèrè gbogbo ànábẹ́ ọlọ́run tí wọ́n ti lọ kí ni ìlànà tí wọ́n fi sin lọ́run lórí ilẹ̀ ṣé èyí tí wọ́n yìí ni àbíta mùsùlùmí ń pariwo rẹ̀ gbogbogbà yìí ni ń tó dájú ṣáká ni pé wọ́n pàápàá dá òdodo mọ̀ àbí ọlọ́run bá kó jọ kó já dá òdodo mọ́. Àmìnà. Àlàyé tọ́rọ ń ṣe ń pa àwọn ènìyàn rẹ̀. Wàjá iná mi ń bá ìní àìdí ìhìn záàtà wà mí ní ọlfí ìhìn záàtà. Fàágẹ́ṣe iná hàn láàyò bẹ̀ rún. Tẹ̀rẹ́ ayẹyẹ náà tún ní àwọn àlàyé tó tún pọ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ lóyìn ibi tọ́lọ̀ bá ní àríbádé kápọ̀kọ̀ wà tó sá. àmì bẹ̀ ilé àìdí ihe mùsàdá. ọlọ́ni òjò ànà mi bẹ́ ní àìdí ihe فأغشيناهم فهم لا يبصرون أبي بآية أن سورة البقرة يناني ثم بكم من عمي فهم لا يبصرون Allah bá ní òdídí ti dí etí wọn, ó ti dí ojú wọn, wọn lè ríran. Ẹ̀yà kan máa ṣe wọ́n alẹ́ máa ni. أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون gbogbo sọ ń tẹ́lẹ̀ ṣe fún lórí ibú tí ò fi ní ṣorí ibú kọ́nà máa ṣọ́lé lórí ibú mọ́sọ̀kan fìrà ọ̀nà fún wa bí ọdún mélòó sẹ́yìn oríkì rẹ̀ mọ́sọ̀ríkì ẹ̀ náà fún wa ọmọ bí ò tẹ́ kí n gbọ́ ọmọ bí ò kàbùkù kí n gbọ́ràn ọmọ májẹ májẹ máa jẹ máàmú máàmú máa mú má sì tọ́lọ ń dá ẹ̀ gbàmí lẹ́yìn rẹ̀ orí kì fìrà àwọn tó pọ̀ láyé rẹpẹtẹ àwọn fìrà ni wọn ọkàn ọlọ́run tí wọ́n ń ni yọ́rọ́ ni àwọn

ọmọlẹ́yìn ànábì ẹ̀rin sá gbáàrẹ̀ ọmọlẹ́yìn ànábì Nuhu gbáàrẹ̀ àwọn ẹni àlèdínà mi ń kọ́bìlẹ̀ fún àwọn tó wá wá nìyẹn ìsìláàmù ni gbogbo náà wá ṣe ẹgbẹ̀rẹ̀ gbogbo gba bí ìlọ́kọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ rí London gbogbo ẹ̀sùn ó gan ẹ̀sùn olóòrìn lọ́wọ́ wọ́n sọ pé àà ah, náà <laughs> sùta ẹ̀wẹ̀ ìdára ìlàwọ̀n wọn káàmù ní Nàìjíríà ni Islam ló nílẹ̀ ń bí yóò sọmọ́ bókímọ̀ nàíyàn fàwọn láyà rọ̀jẹ̀ ọlọ́wọ́ ní ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ayaya ni wọ́n ṣíṣà àti gbọ́ wọ́n kàn wà bọ́rọ̀ gidi ni wà sí yẹn ò yí ọkàn pàjá padà fáhùn láàyà rìdìrún wọ́n ṣíṣà àti yí padà kúrò níbi àdánú ìṣẹ̀mí tí wọ́n ń lò àfikẹ́ máa ṣì máa fọ̀rọ̀ sájú apá máa fàdánà ọlọ oore àkẹbà túbọ̀ bàbí ọlọ́run kẹ́ẹ̀dá lókòwò kẹfún lówó kẹfún lóúnjẹ kẹfún láṣọ ara rẹ̀ lẹ́ ń bọ́ yẹn ń tẹ̀lé fi bá a bọ́ ẹ̀mí rẹ̀ tó jó ń jẹ ẹ̀mí fún ni kẹ́ bá bá bí ọ̀nà pé kó fi ìmọ́lẹ̀ sin ọlọ́run òdodo yìí kó fi hàn án وجعلنا من بين أيديهم مسدا ومن خلفهم مسدا فأغشيناهم فهم لا يبصرون tẹ́bàdẹ̀ wà nẹ́bà Muhammad náà sọ́lọ́ nìta ó máa fàájú àrùn àwọn kèbèrè lọ́wọ́ gan-an Allahumma hindi qawmi fa innahum la ya'lamun ọlọ́njọba mi fọ̀nà àwọn arábí ọlọ́nbá mi tán ọ̀sọ́nà fa ń tán ṣe yóò yé wọn ni ọlọ́njọba mi ṣàánú wọn èyàn jẹ máa wò wọ́n àwọn bàbá náà ìbá nẹni tí àwọn ìláwò sunkún tó ń wọ́ra rẹ̀ láwò rẹ́rin ó lọ́rọ̀ kìfèrí bọ́wà ṣe ń wọ́n wọ́n kánú wọn àwọn wùkú ha bọ́ lọ́rọ̀ ara bí ń kánú kìfèrí àwọn ń sáyẹ́rẹ́ pé káwọn ẹni táwọn lè fi palẹ̀ wa mọ́kúrò ńlẹ̀ àwọn táwà ń ṣàánú ẹ̀ táwà ń káánú ẹ̀ táà ń pìtì táwà ń sáyẹ́rẹ́ pé káyàtọ̀ ọ̀run wọ́n lè já kọ́ má wọ́ná àwọn wa ń torípọ́lọ̀wọ̀n ọba ló jẹ́ káwà máa ṣe táwà ń ṣe èṣù ló jẹ́ káwà máa ṣe táwà ń ṣe ṣòdẹ̀ ní ìkankan tó ń fẹ́ àṣíbùjú kó sábà nǹkan jẹ́ lọ kọ̀rẹ̀sí tọ́lọ̀wọ̀n bá fẹ́ rí tó fẹ́ ká ṣe ju pé ká ṣe dáadáa lọ dáadáa ló torí ẹ̀dá wa ló fẹ́ ká máa ṣe èṣù ló dérí ló lérí lé kakóhun fẹ́ bá táwọn èèyàn jẹ́ bí yàn bá ti wá ń sin أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور أقوى الله تجيوي ننا القرآن نبقى الله وتعالى أنتم هؤلاء الله بني سامعيني yìí Yọ̀hìbùnà ọ̀hún. Àwọn ènìyàn àti pé ẹ̀yin fẹ́ràn wọn. Tùhìbùnà ọ̀hún. Wọ́lá yọ̀hìbùnà kan. Ẹ̀yin fẹ́ràn wọn. Ayọ̀ ìfúráyìn là ń kà ó. Ọlọ́ni ẹ̀yin fẹ́ràn àwọn ènìyàn. Tùhìbùnà ọ̀hún kan. Àwọn ọ̀dẹ̀ fẹ́ràn fẹ́ràn wọn wọ́n ṣe tọ́lọ́run. ṣùgbọ́n bá a ṣe fẹ́ràn à ń padà mọ́ bí àyà yóò bá a ṣe fẹ́ràn tó pín kí wọ́n ṣe tọ́lọ́run ọlọ́run tún dìídì lámọ́lẹ̀ fún wa pé àwọn ò wa àfìgbà tí wọ́n bá sọ pé òkírun òṣìṣẹ́ àmùmọ́ ó tí wọ́n sínú ayé rẹ̀ gbogbo dára tó ń ṣe ẹbó ṣiṣẹ́ ọmọlúwàbí tó tán trọ́sì ẹ tó tán ṣe gbogbo ẹ̀ náà yọ ní sí ẹ o tí nǹkan bá ṣí ẹ o ti parí náà nìyẹn usa and dump náà fẹ́ fi ṣe o on benefit nǹkan lára ẹni bóyá ń bá wọn rajà bóyá ọdún pé o ní àmọ́ náà o ṣe ẹ̀ ń trọ́sì pẹ̀lú property pẹ̀lú owó nǹkan kan gbogbo ohun fi tó fi ń náà fẹ́ràn ẹniyẹ o ah, àmúlẹ́kà fà yẹn àmúlẹ́kà ah, madam yẹn infact ah, alájà yẹn try gan ọrí fò o ṣe fi nǹkan sọ́dọ̀ ẹ̀ náà tí wọ́n rí láàrẹ ọkùnrin àpáyẹ̀ ìyẹn náà lọ́nà àbá tó ń sọ ní ìpé tuhibbunahum. wala yuhibbunakum. ẹ̀yin fẹ́ràn wọn káwọn lọ́lẹ̀ dọ̀mà àlìjánà. wala yuhibbunakum. ẹ̀yin fẹ́ràn wọn pé kí wọ́n lè máa kírun. tuhibbunahum. ẹ̀yin fẹ́ràn wọn wọ́n pé kí wọ́n tọ̀kọ́ táǹbà kan ṣe menstruation kí wọ́n wẹ̀wẹ̀ pa àwọn wọ́n pé kí wọ́n kú ẹni rẹ̀ ni ọlọ́run tó ń má jẹ̀ yàtọ̀ sáré. ìfẹ́tẹ̀ ní sáwara bí yìí nínú ìsìlámù tẹ́lẹ̀. wàlá yóò ṣe búrú náà kan. Ọlọ́run àwọn ọ̀fẹ́ràn yìí o. Wa tu'minuna bil kitabi kullihi. Ọlọ́lá tó rẹ̀ àwọn ọmọ tí ó sọ sọ́rọ̀ náà ọmọ mọ̀sọ́hífù sọ́wọ́ ń tàà ń pè ní pẹ̀wà níjókòó tẹ̀sírì ní gbogbo ilé ilẹ̀ ẹ̀kẹ́ náà ti mọ̀ bẹ́ ṣe ń bọ̀ tuhibunahum ní ẹ̀yin fẹ́ràn àwọn àwọn òfẹ́ràn yín. Wa tu'minuna bil kitabi kullihi. Ẹ̀yin Mùsùlùmí nígbàgbọ́ nípa gbogbo òwe tó wá

ìtumọ̀ rẹ̀ pé gbọ́n ọlọ́run tó ti wáyé náà gbọ́dọ̀ gbà wí òfin tọ́lọ́run fún wọn gbọ́ bí ò ti ẹ̀ sísì mọ́ láyé a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé àwọn ànábì kan wá ọlọ́run ní gbogbo náà lágbọ́rọ̀ ọlọ́wọ́ ní ẹ̀yìn dẹ̀ nígbàgbọ́ nípa gbogbo ìpàdà láti fi dé rẹ̀. omi nù nàbílì kìtà bí kò lè ṣe wáyé dáàlà fún. ṣùgbọ́n àwọn tí ni. Ah, kò lè

àwọn bí òfin yẹn tẹ́yìn gbàgbọ́ pé ìwé ìjọsìn ni èèyàn mẹ́wàá péré nínú wọn ẹyẹ kan ọmọ yín mẹ́wàá ẹ lọ tírénì wọn ẹnìkan wá kà lórí kọ́ kàdé lájì ìrajì ẹ wá jẹ́ káwà wá fún ní àwọn ọmọ 1000 ṣe mk sí gbà Àbújá Thank ọmọdé fẹ́ ká lọ ẹjá kọ́ àwọn ọmọ ti wá wá kẹ́ẹ̀nà kọ́ àwọn ti sí wá ah! ọmọ 1000 yà ní kúrò lógún sí àǹtún àwùláyé tó hìbú náà ní kúrò tàbí máa rí àwọn ọmọ 1000 tó bá lọ́rùn sọ gbogbo ọmọ tàbí ẹkó wáyẹ̀ o káwọn ọmọ ẹ má ti ọmọ ìrẹ́jọ̀ 20 years lọ àápòlìsì wọn tọ́jú hálù kùránì sórí tó ń hó wọn ẹ̀yin àwọ́fẹ́ láǹfààní àfin nígbà láyé ẹ̀yin mú di nation gbogbo Nigeria ní kẹtì ṣàkáàkiri ẹ wa ní mẹ́wàá péré kọ́ ma ṣí láàrin méjì ṣíbì kan kọ́ jù ẹni kọ̀ọ̀kan kan wá mú láti ọwọ́ bẹ̀rẹ̀ dé àárín méjì tá sọ yẹn ẹ ma wá jù tán àwọn mẹ́wàá náà randomly náà na jọ ń sin ìkankan náà náà ní ẹ̀lọ́kan náà jọ ń sin wàláì wọ́n fi ń gbá ẹni irọ́ ni o wàláì ó yàtọ̀ ọlọ́nkan náà kọ́ ọlọ́yọ̀kan ṣe tó dá ayé àtọ̀ ọ̀run náà ìkan nínú tó dá ní wọ́n ń wàyíbá lọ́kùnrin kọlu àmàna. àwọn ọ̀rọ̀ tẹ́ ti fi gbá àwọn bàbá wa kan lánàá àwọn grandpa wa àwọn ọ̀rọ̀ tẹ́ ti fi gbé wọn wára tẹ́wàá sọ pé kejì ẹ̀sìn kankaná náà ní náà ẹ̀sìn náà lánàá tó ti wá gbọ́ sí lọ́wọ́ sọ pé tó bá tẹ̀sí kejì ló mú wálé sáàmàtì <laughs> ẹ̀fẹ́ lẹ́gbọ́ o tó bá jele lẹ́sìn bá ti mú Islam àbí kejì o rárá o àwọn bàbá àtàrà ti lárímọ́ àwọn náà lárímọ́ yẹ ọmọ O ti lọ lọ Ọlọ́run ni wọ́n máa máa fi àwọn ọ̀rọ̀ yẹn gbá yìí. Ọlú àmánà wà ìdákọ̀láwò ádù àlẹ́ ikú mú àná mi làmìnà lẹ́kọ̀ọ́ èèyàn. Ọlọ́run sọ bá wá kúrò lọ́dọ̀ yìí tán àwọn tí wọ́n sọ pé kan náà wọ́n máa ti àṣífù kan láyé Aláìkúmúlé àná mi là mí lọ́gọ́ ẹ̀. Ní ti pé ní bí wọ́n ti dẹṣẹ́ àṣìfù kan láyé. Kò lè mú dúbí ọ̀gá ìsìn kún. Ọlọ́run ni sọ fún wọn. Sọ fún wọn kó mọ̀ pé ní yóò dùn sí bá a ṣe ń rí nǹkan àṣìfù láyé. Kò lè mú dúbí ọ̀gá ìsìn kún. Ẹ kú tìbínú tìbínú yín. Kò lè mú dúbí ọ̀gá ìsìn kún. Ṣé bá ń bínú sí Mùsùlùmí? Ẹ ní ní fọkànbalẹ̀ o. Kò lè mú dúbí ọ̀gá ìsìn kún. Ọlọ́run ṣe bá ń bínú sẹ́yìn tí

mú tú ọlá ní sọ fún ọ pé ẹkú bẹ̀gọ́ ìsìnkún bẹ̀gọ́ ìsìnkún pẹ̀lú bínú yí ẹlọ́fẹ̀ gbénú ẹkú ẹlọ́bínúkú ẹlọ́kú dànù kò lè mọ́ tó bẹ̀gọ́ ìsìnkún ọlá ní sọ fún ọgbẹ́ ẹ̀yíkẹ́ iná lọ àlè mú bí láti sùdúrí ìtẹ́mùsásíkún hasana tó dẹ̀tún ọ̀hún wáyé tó síbẹ̀ kọ́ mùsáìjì àtún ìyẹ̀fùrọ̀ ṣùgbì وتتقوه لا يدركم كيدهم شيئا إن الله بما يعملون محيط Nígbà tọ́lọ́ wá fẹ́ parí ọ̀rọ̀ wọn. Ìjẹ́ Musa sí kò mú àtàánà tún. Inú kó tó déje eléyìí. Iná lọ́ra àlímú bí láti sùdó. Ọlọ́run ni ohun tó wà lọ́kàn yín. Àlímú. Tí àwọn olùgbàgbọ́ òdodo. Ìdájẹ́ Ohun tó wà lọ́kàn rẹ sí ọlọ́mọ rẹ̀. Wọ́n lè máa rí wa kó máa rẹ́rìn. Ọlọ́mọ ìrọ̀ ọkùn sí wa. Dáadé ìṣúdú. Ọlọ́mọ ìrọ̀ ọkùn sí gbogbo Ọlọ́mọ tó sọ́kàn. náà ní sí ẹ. Èròǹgbà tiwa ní kókò oṣoríire kí wọ́n máa kú sínú Ṣùgbọ́n èròǹgbà ẹ wa ọlọ́run jù wá lọ. ẹwà gbọ́n tọ́lọ̀ tó wá sọ ń bí tásìkùn hasana tún ìtẹ̀sùkùn. ọlọ́run tí dáadáa bá ṣẹlẹ̀ sí. ìtẹ̀mùsàsìkùn hasana tún. tọ́ba gbọ́ good news nípa yín. ìtẹ̀mùsàsìkùn hasana tún. kí ló máa ṣẹlẹ̀ sí wọn. tẹ̀sùkùn. ọlọ́run nínú wa bẹ̀rẹ̀ sí bàjẹ́. wọ́n yìí tún ṣe fẹ́ kó ń ṣe yí àtúnyẹ. ṣùgbọ́n táburú bá ṣẹlẹ̀ sí. yẹ̀fọ́rọ̀ ṣùgbẹ́ ha. àwọn àbọ̀dá wọn sọ pẹ̀lú ìsọ́rẹ̀ pẹ̀lú àwọn onílù rẹ̀ mọ́ àwọn pẹ̀lú ọlọ́run fòfò rẹ̀ mi ò. ọ bí ha. Bí kọ́lọ́pàá gbẹ́lẹ̀ hà ló máa ń ṣe wọ́n. Wàyìn tó sí bí kún. Bí kọ́ ní pa àwọn fáwọn súnà wọn ti wá gbé. Ẹyí àdún èèyàn fúnra bí ha. Bí kọ́ gbọ́pọ̀ lọ kò dé ojú náà dẹ́ẹ̀tì lọ́nà. Wàyìn tó sí bí kún. Ọlọ́run bó ṣe ní ara wọn ni àwọn fẹ́ gbọ́pọ̀ o tún gbé dáadáa kan ọlọ́run. Ọjọ́ ọba ìtì agbọ́lẹ̀ ní ọlọ́wọ́ tí ń balẹ̀ jàbúrú fún àtàfàtà ọ̀nà àtàgbọ́. أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته program wa ti tí wọ́n play ní Fresh FM ní àárọ̀ yìí ó ní ẹ̀rọ wọ́n ní technical issue ní àti studio ọlọ́run wọ́n ti wá ṣàdéhùn pé wọ́n tún play ní àárọ̀ ọ̀la ẹni dáadáa ni wọ́n ní fresh fm wọ́n ti send apology wọ́n dẹ̀ sọ fún wa àwọn náà dẹ̀ gbà pé no one is perfect except almighty allah tí wọ́n máa tún play ní àárọ̀ ti ọ̀la inshallah eh, ti fresh fm náà again ti rọ̀lẹ́ ó yẹ kí yẹn ti máa lọ báyìí kọ́lọ́n kó bá san gbọ́n gbọ́n náà ní ẹ̀sùn dáadáa